Lizzy gbéyàwó sílé tán kó má nísinmi èmi ò mà ríró ẹ̀rìn láyé o ẹni tó jọkọ gbà tó jókòó gbà tó yẹ kó máa gbádùn kó máa jókòó kó máa jẹ̀gbádùn kó máa mokó kó tún máa gbẹ́ pọ̀n sẹ́nu gan ẹ má bínú o wọ́n ní yé sọ̀sọ́kúsọ mọ́ kí n yé ṣe pé èmi ti di born again ẹ ṣe ń wò mí kò sí pé kò sí sọkúsọ mọ́ bọ́ tó bá jábọ́ lẹ́kọ̀ọ́kọ́ ẹ sì lè máa correct mi irú ilé ìbáwò jábọ́ ni ẹ má bínú tó yẹ kó máa gbé gbòòlà kó máa gbé sẹ́nu kó máa fi run pákò tó bá rí nǹkan tó fẹ́ fẹnu ṣe tó fi ń wa rọ́ọ̀fù mi gan-an mi ò ráàyè orí burúkú irú ètò òní lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ torí pé mò ń o ti understand eh, à ń dọ́gbọ́n kan kò yẹn ò tiẹ̀ wá kan anybody ṣá mo kàn ṣáà sọ ni kó o lè mọ̀ àwọn aṣọ wèrè tó náà ń tà tán tó stóònù sí àwọn aṣọ two point five million báwo lo ṣe ń ráyè rán oníwọ ló máa ràn fúnra rẹ̀ wèrè tí ó bá ń ṣe àwọn òmùgọ̀ ẹ̀dá á lọ gbáṣọ fún télọ̀ á náà ń taṣọ gbogbo aṣọ tó ń wọ̀ yẹn pé kẹsàn pé fẹ́ ra one point five million ni èyí tó kéré jù ní one million bíi two million bíi two tí ò bá ń ṣe ṣe ayé kéèyàn máa gbọ́jà kó máa fi gbéra kó máa parọ́ wèrè ta ló ń raṣọ one point five million ah àwọn ìyá mi olówó gan tó lówó gidigidi gan ah tó bá ra léèsì léèsì gan ah ah kí ló dé kí ló dé àǹkárá kó to stone sí báyìí ah ah táàbúrò mi ń ṣe télọ̀ one million one point five million two million ẹ owó tẹ́lòmíì fi ń ra mọ́tò á fi gbáṣọ sọ́rùn rọ̀dọ̀rọ̀dán àsìkò wo ló fi ń ráyè ẹ jẹ́ ká tiẹ̀ ẹ jẹ́ ká gbé ẹ má bínú o. oh thank god mi ìwo kọ́mẹ́ǹtì látẹ̀kan Kwame stop lying Lizzie. leléyìí o ẹ mọ nǹkan tó ń ṣe ẹ jẹ́ kọ́kọ́ Kwame stop lying against Lizzie. mo ń bọ̀ ẹ gbọ́ ẹ gbọ́rọ̀ mi ì fẹ́ ka comment bọ̀ ẹ jẹ́ nǹkan ilé e. ó fọ́ọ̀nì díẹ̀ Lizzie, ló ní fake ID tàbá àwọn wèrè tó kó sínú group kan máa lọ flag kan máa lọ comment kiri ó kó àwọn èèyàn sínú group ó tún ní kan máa lọ comment so táwọn èèyàn bá ti ń ka comment yẹn máa ní à ah, Lizzy èèyàn dáadáa ni ẹ wo comment irọ́ ni Lizzie. òun ló ń ṣe sàkámàjè ó ní Kwame stop lying against Lizzie, she is not your mate ooo oh, mi ò jẹ́ ká jù yẹn lọ jẹ́ block ẹ̀ ooo wàláì tàláì ní kí Lizzy ní kó gbé best certificate ẹ̀ jáde wàláì tó bá gbé best certificate ẹ̀ jáde ìyàlẹ́ jẹ́ kí n sọ fún ẹ kí n tó block ẹ̀ tán tó bá gbé best certificate ẹ̀ jáde ìyàlẹ́nu ló máa jẹ́ fún ẹ pé èmi gba oṣù ní ọwọ́ Lizzy ọmọ January làwa yìí ẹ̀tàn dẹ̀ bí tó ń kílèmù táwọn èèyàn tó mọ̀ sọ pé wọ́n bí yẹn nineteen eighty three yẹn tó bá jẹ́ yí ẹ̀yẹn ni wọ́n bí sọ fún pé mo jù ú lọ tó bá wá mọ̀ pé yí ẹ̀yẹn kọ́nà bí òun sọ pé kó post birth certificate ẹ̀ so jẹ́ kí n block ẹ ban confam ó yá lọ kú jẹ́ tún delete comment ẹ̀ gan lẹ́yìn tí mo tún ban ẹ tán delete mo tẹ̀rù pa admin wa ń bí ni ò jẹ́ wọ́ọ̀rì máa wo kọ́mẹ́ǹtì kí ni mò ń sọ lọ jàre àwọn wèrè yẹn máa ń fẹ́ distract èèyàn kí ni mò ń sọ lọ gangan gangan gangan yẹn náà ok mo rántí fúnra mi fúnra mi mo ní Lizzie àsìkò wo ló ń rí tó fi rán àwọn aṣọ tó máa ń tà ní two two million wàá ṣe ṣó wàá polówó wàá ní ẹ̀wọ́ o ẹ ra kírìmù jáàmù àgbákò ojú tó ń sọ̀rọ̀ ó ń jọ̀lọ̀ àwọn orúkọ wèrè kò tiẹ̀ wá orúkọ tó oh my god gẹ́ yóò wà romantic àtọ́ ah, chai ìrọ̀dẹ́ kò tiẹ̀ wá àwọn nice name ẹ máa gbọ́ jáàmù àgbákò orúkọ kírìmù tó ń ra àwọn wèrè kọ́ dẹ̀ máa ra àwọn jáàmù àgbákò náà ó ń jọ̀lọ̀ ń jọ̀lọ̀ cream ò lè go viral ń jọ̀lọ̀ irú èwo ló ń jọ̀lọ̀ ó ṣe ta ń jọ̀lọ̀ fries kò fi ráìsì sẹ́yìn ẹ̀. ojú tó tún ṣe kinní kan ó tún ní òun ta ìkan fáwọn ọmọ ó ti bóra fún bèbí ẹ̀ ti bóra fún tán ti bó gbogbo yẹn lára ṣó dáa. Eh, ọmọ ọlọ́mọ tán wáyé wọn wá ṣe dáadáa ẹ̀yin òbí tẹ̀ ń bímọ tẹ̀ ń bó wọn lára ìka níyìn ah áńgẹ́lì tó ń pọ́ ọmọ mo kí o kú iṣẹ́ kóbi wà láyé kó má wá òun oúnjẹ àwọn oúnjẹ tó ń ṣara lóore fọ́mọ nǹkan tó bá jẹ láàárọ̀ má fún nírú ẹ̀jẹ̀ lọ́sàn-án kó fún nímí lálẹ́ kó wá àwọn júìsì tó dáa kó fi lé fọ́mọ kó fún lómi mú kó jẹun àsìkò kó jẹ fúrúùtù kó jẹ àfẹ̀gítébù ah, láyé mi kó fọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ànànànànà. Ah, kó sùn lásìkò kọ́mọdé kó sùn lásìkò tí o bá ní ọmọ tó jẹ́ pé kinní tó bá tó bá ṣe é ṣe kó máa sùn ní eight thirty ó pẹ́ jù nine eight mo tẹ̀ láìkọ́ ọmọ máa sùn especially àwọn tó bá ṣì kéré yẹn bá ti jẹun dáadáa sùn lásìkò tó bá fẹ́ dà ẹni pé ó ṣe bákan ní òru ó lè fún méèkì mu ó dẹ̀ lè fún tíì mu á tún sùn ó dẹ̀ lè fún lómi mu á tún sùn padà á tún jí làárọ̀ ọjọ́ kejì ẹ wá ní tọ́jú ọmọ dáadáa wàá máa ṣe ránu kiri ẹ wá máa lo jámàgbá kò fọmọ ọlọ́mọ káàkiri kò ń ṣe gbogbo ẹni tó bímọ láyé lọ́lọ́run máa lọ́lọ́run máa kíkú iṣẹ́ àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n bí ọmọ ọlọ́run á béèrè ẹjọ́ lọ́wọ́ wọn lórí ọmọ tóun fún wọn yìí torí tó o bá ti bóra ó yẹ kó o fi tiẹ̀ kọ́gbọ́n kò yẹ kó o tún bóra fọ́mọ tó o bí ó yẹ kó o tún máa kọ́ ọmọ ẹ lọ́gbọ́n ni pé má bóra o ṣe rí ìtẹ́mi gan ṣe yìí èmi gan ò rí lì kó jẹ bẹ́ẹ̀ jẹ o kò kàn ṣe stop mọ́ o nǹkan tó yẹ kí ìyá tó dá máa sọ nìyí ẹ wo Ìyábọ̀ Òjó ó bọ́mọ ẹ ṣe dúdú tó ń fàn ṣé kò lè ra kírèmù fọmọ ẹ kọmọ ẹ pupa dáadáa àbí kó bó gbogbo ara ẹ fún pẹ̀lú àwọn mẹ́nìmẹ́mí ilé mi ìfẹ́ máa dárúkọ even Mercy Aigbe ẹ wá mọ ọmọ òkókó Florida ẹ wá bó gbogbo skin ẹ ẹ ti bó ẹ ti bó tán ọmọ ọlọ́mọ ọmọ dáadáa tó wáyé wá ṣe tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa ń ṣépè fọmọ ọlọ́mọ bọ́ ọlọ́run á sun ẹlẹ́sàn Lizzie ọlọ́run á sun ẹlẹ́sàn ẹni tó tún ṣépè fún ọmọ tiẹ̀ ó tún ń gbé mọ́ra kí ló máa ń ṣe yín lórí Facebook yìí sọjí ikú oníṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ ẹni tọ́lọ́run jẹ́ kí wọ́n kánkọ́ọ̀pù sí lọ́wọ́ lójú ẹ̀mí wa ẹni tó ṣe ẹ̀sìn tó ṣe ẹlẹ́yà jù lórí social media ọkùnrin kan tó ṣe ẹ̀sìn jù lẹ́yìn obìnrin kan látún ní tó jẹ́ ajá ẹ̀. ọkùnrin tó ṣe ẹ̀sìn tó ṣorí burúkú jù tó wọnú bíbélì lọ tó fún ọmọ ẹ ní sáìsì ẹ tó dẹ̀ jẹ́dùn ọkọ̀ fún ẹ ó tún wọ ọmọ rà torí pò fẹ́ jà. Ja olórí bẹ́ ṣúkẹ́ṣúkẹ́ wá di sọjí sọjí sọjí sọjí ó fẹ́ gbé mọ́ra kẹjọ jà orí ẹ ti burú wàláì tá a bá bẹ̀rẹ̀ sí ní play àwọn ṣó tó ṣe fún ẹ tọ́ tó ń dùn mú ẹ yéye tẹ́ fi lè gbéra yín mọ́ra yẹn orí ẹ á pé á máa dún chris chris jẹ́ ká fi pé à ń bára wa jà jẹ́ ká fi yẹn lẹ̀ mo fẹ́ sọ kankan fún ẹ Lizzy o ò ní láàkáyìí o ò gbọ́n o ò dẹ̀ lè gbọ́n tí Jehovah Jésù Kristi tó máa fi dé o ò gbọ́n o gọ̀ kò dẹ̀ ṣe pé o gọ̀ o sick o ní àrùn ọpọlọ tó o bá ní àrùn ọpọlọ kò lè tó yìí lára ẹ̀ àwọn wo ló fẹ́ máa ló fẹ́ máa explain ara ẹ fún pé ìwọ nìyá lé tán dẹ̀ gbà ẹ́ gbọ́ ọ̀tọ̀ lẹni tó o bá ń lé ta tún gbọ́ ọ́díò tó sọ pé torí tiẹ̀ ló ṣe fẹ́ ọkọ yín tó yẹ kẹ́ máa pè lọ́kọ wa bọ̀fọ́ láti ní òun yọ̀ǹda ẹ̀ fún ẹ̀ o tún claim pé wọ́n ní ìyá ń lé o tún play voice ìyá ń lé kan láti máa fi proof pé wọ́n ní ìyá ń lé pé gbà tí ìyá ń lé kan bímọ ìwọ lọ bí o gbọ́mọ dání kí ló tí wo òjò kò kó gbọ́mọ dání kó lóyún kó bímọ ìwọ ń rìnrìn àrè kiri òun ló kó kiri àdúgbò òun ṣe jágbà lọ́wọ́ àwọn pa James àbíkí ni wọ́n pè wọ́n lókè lọ àwọn kọ́sítọ́mà olórí tó pèlú olórí bákanbákan tó ti bọ́dẹ̀ sọ jí lẹ́nu ẹ̀yin apọ̀dà orí social media mo máa wo so many people ni ẹlòmíì bẹ́ẹ̀ pa lọ́mọ jẹ tó bá torí pé ó fẹ́ jà á mọ́ra lọ́la well I don't care problem yín nìyẹn ó wá ń ṣe rádaràda jẹ́ n play díẹ̀ mo máa lọ mo ní voice kan bẹ̀ mo bọ̀. ẹ máa fi irọ́ ẹ máa fi tọ́nù brain àwọn èèyàn ẹ máa lo reverse psychology fún un. psychology reverse ni. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ SOJ. Jésù gbogbo yìí wò wípé. kò kí n ṣe olórí bẹ́ṣúkẹ́ṣúkẹ́ mọ́ mò ń gbọ́ ẹ díẹ̀ náà máa gbọ́ ń why tí mo ṣe pè ní SOJ. ah because he. ó ní gbogbo yín wò pé why tó ń fi pè lẹ́sọ̀jì because ẹ jẹ́ kó sọ reason for wa. ó yá. addressed me as Lizzy. ok ó nítorí pé ó ti address òun ní Lizzy ah wèrè ní Kúsọjí <laughs> Kúsọjí àtọmọ Lizzy ó yẹ kọjọ fẹ́ra wọn ni. <laughs> ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ikú sọjí ibo ló wà nígbà tí Lizzy ń wá ọkọ tó fi gbọkọ lọ́wọ́ Fọlá ibo ló wà ó yá máa sọ̀rọ̀ ẹ lọ mò ń gbọ́. warriors tẹ́ ń wò mí pátápátá if truly you love me if truly you are for me watch me carefully till I reveal the truth to the world tó o bá máa mú ọ̀bọ o máa ṣe bí ọ̀gẹ̀dẹ̀ yìí. yéé ẹ̀yin warrior ó ti ṣe kinní yẹn fún yín o ó ní tẹ́ bá lọ́ọ̀bù òun kẹ́ rọra máa wò ó jẹ́jẹ́ kẹ́ rọra máa wò ó torí pé téèyàn bá máa mọ̀bọ <laughs> á ṣe bí ọ̀bọ <laughs> ọ̀kọ́dọ̀gẹ̀dẹ̀ mú warrior wash me carefully. Hmm, ó yé wa ó yá máa sọ̀rọ̀ hmm, sọjí ló gọ àwa ọmọ ọlọ́gbọ́n baby. bèbí soji sọjí yẹn tó bá tún ti pèrè ẹ̀ lọ́mọ ìjẹ̀ṣà ayélala ló máa bórí ẹ̀ sóògùn olóṣì ìbàdàn ni wọ́n bí sí ìbàdàn ló dàgbà sí ọmọ ìbàdàn ni ó yá sọ̀rọ̀ sókè. tó bá máa mú ọ̀bọ̀ wọ́n kò mo ń gbọ́ ẹ Lizzy sọ̀rọ̀ kíá torí mi ní plẹ̀ púpọ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀. tó bá máa mọ̀ bọ̀ ó fẹ́ mọ̀ bọ̀ Sọjí ẹ jẹ́ n sọ nǹkan fún yín mi ò fẹ́ sọ̀rọ̀ jù lénìí torí kò sí nǹkan kan láyé mi tí mo nídìí bọ̀bọ̀ yẹn fún kò ní yẹ hmm, irú àgbákòtò kan tó fi di ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ lọ́wọ́ yẹn níyẹn Sọjí kú yẹn Jésù ò ní jẹ́ kí irú àgbákò yẹn kó wọ́n nínú ilé ẹ̀ wọ́n á tún tì í lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà àwọn ẹ̀wọ̀n tá a fẹ́ kó wọ̀n yìí ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àwọn akọ́là sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ kó mọ ìyàwó obìnrin tó máa jìyà ẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ lóbi sáyé wọ́n ti yẹ ìyàwó rẹ̀ wọ́n jáde kó má ta. Hmm. bó ṣe jẹ́ pé yorùbá ti bọ́ báyọ̀ tó máa sọ̀rọ̀ kan fún yín lálẹ́ bẹ́ẹ̀ yìí Lizzy ó ní gbogbo àwọn tó ṣe ṣòfò pátá tó bá fóun láàyè tó fóun ní búlẹ́tì pọ̀ kóun yìí fún ẹnìkan lá ó ní bó jogún ọdún bó jọgbọ̀n ọdún ó lóun máa yín sọjí pa ó lóun máa yín pa mo ní ẹ̀mí èèyàn mà ní tọwọ́ ẹ̀yìn bọ̀ ó ní ní kí ni ó ní kí n forget ó ní tóun bá rí nígbà ìgbà ó lóun máa yìn pa torí kọ́ọ̀sì tó ṣe tó ṣẹ́ fọmọ ẹ̀ but ẹ̀yin náà ẹ wò àwọn tó ní làákàyè ó sọ́tọ̀ ẹ̀ méjì ó ní káwọn wọ́ọ̀rì ọ̀ kó má dáa nípa òun disappoint òun á ti yá àwọn yẹn ó ní kán wo òun dáadáa ó wá péde kan pẹ́ni bá máa mọ́bọ̀ á ṣe bí amọ́gẹ́dẹ̀ dání tàbí kó ṣe bí ọ̀bọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ àti understand bẹ̀rẹ̀ ó yá. Hmm. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ah. ẹ wo àwọn tí wọ́n máa ń wà nínú fracas yìí. Mm-hmm. tí wọ́n máa ń fi àwọn èèyàn. àwọn wo náà wà nù fracas ìwọ gangan balógun fracas inú kí ló wà inú fracas so stop it máa sọ pé àwa tá a wà ọjọ́ tí n bá tún gbọ́ àwọn tán wà nínú o màá ní kí àwọn alálẹ̀ kan sọ ìgbà tí ìgbà tí oró sọ sí ẹ sọ pé àwa kó rẹ mọ́ o ti understand so tó bá máa tó December tá a ma máa pín àwọ́dù àbá máa fúnyàn lóye ìwọ gan máa wà nínú àwọn tó máa jókòó síwájú torí ìwọ tiẹ̀ fracas tí ó parọ́ kú tó o bá sọ gbogbo ọ̀rọ̀ bayi, irọ́ ńláńláńláńláńláńlá àwọn irọ́ tó gbé ọmọ pọ̀n ó mọ àwọn Omo tó máa ń ká bíi táyà tó máa ń ká sínú ọbẹ̀ tó máa ń mu ta bẹ́ẹ̀ ni irú ẹ̀ ṣe rí irú ẹ̀ máa ń mu ẹ̀jẹ̀ ó máa mu ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ èèyàn irú ẹ̀ máa mu irú ẹ̀ ó parọ́ kú ó parọ́ kú mi ì rẹ́ni tó ah ah ah Lizzy ń pa abẹ́ẹ̀rí kí n tó bẹ́ nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní kò yẹ kí boss lady wá fóun ládùúró oore tóun ṣe fún àti fọlá ẹjọ́ oore kí nípa ṣe pọ̀ wo nígbà wo nọ́dọ̀ rẹ̀ tó fi ṣoore fún ẹ bá wa bèrè lọ́wọ́ boss lady ní pé ní ọjọ́ wo ló ṣoore fún yín bó ṣe máa ń ṣe nìyẹn o bó ṣe máa ṣoore fún gbogbo èèyàn nìyẹn àwọn tó ti fún lówó tó ti bọ́ ọmọ wọn tí ó jẹ́ kébi pọ̀ ọmọ wọn àwọn tó ti ṣoore fún bóyá ó ti fi prayer ràn wọ́n lọ́wọ́ àti ẹ̀mọ́ bí tó ti ṣoore náà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. sọ̀rọ̀ owó ọ̀tọ̀ làwọn yẹn height of it ni Dorcas àtẹsábọdù ń ṣe Dorcas máa ń ba yí àwọn èèyàn jẹ fi tọrọ owó ni ẹ dẹ̀ máa rò pé ó ní integrity ẹ máa rò pé ó ní àánú ẹ máa rò pé ó ń ṣiṣẹ́ takuntakun pọ̀ gbogbo iṣẹ́ tí Dorcas ń ṣe pátápátá lórí percentage seventy by thirty ni. ok sórí wọn ní bí orin mi abanijẹ́ ti yín lójú abanijẹ́ ẹkú ọ̀fọ̀ ẹ kú òṣì ara yín lẹ ṣe ara ló ń ṣe ó ṣe boss lady wàhálà ò ṣe dọdọ because àwọn tó bá mọ arábìnrin yìí tó ń pè ní dọdọ boss lady àwa mọrú ẹ̀dá forget it béèrè lọ́wọ́ ajá ajá ẹ ó mọ boss lady bàjẹ́ afúnimáwo bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ ẹ ò tí ì dé nígbà tó ò tí ẹ tí ì sọ pé wọ́n bímọ sílé alágbo táì tí ì mọ̀ pé ó níwèrè lórí boss lady fún èèyàn kan ní seven hundred and something pounds lọ ṣí sówó nàìjíríà pé èèyàn kan jáde nínú ayé tó ti fún nírú ẹ̀rí mi ò sọ̀rọ̀ ọ̀sìn yìí o bóyá àwọn new face ti dé tí wọn ò mọ̀ gbà tí mò ń sọ yìí o mò ń sọ̀rọ̀ five years ago mò ń sọ ọ̀rọ̀ five years ago ní ọkùnrin kùnrin tó ga tó ń sunkún pòun ní problem